alákòóso ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn ilé-iṣẹ́ ètò okòòwò àti ìdókòòwò doris uzoka anite tí àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ náà kọ́wọ́rìn pẹ̀lú rẹ̀ sí ìpínlẹ̀ Ògùn ni gómìnà Dàpọ̀ Abíọ́dún gbà lálejò ní ọ́fíìsì rẹ̀ tó wà lókè mọ́sàn nílùú Abẹ́òkúta níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀nà láti rí ìdúróṣinṣin ẹ̀ka ìkó wọlé tí ó gbòòrò eléyìí tí ìjọba àpapọ̀ gbéná rẹ̀ kárí báyìí fún gómìnà Dàpọ̀ abiodun ìjọba ìpínlẹ̀ Ògùn kò ní rẹ̀yìn láti pèsè àwọn òfin àti ààyè tí ó dọ́gba sílẹ̀ fún ìdàgbàsókè àwọn ohun amáyédẹrùn gbogbo àti àwọn iléeṣẹ́ ńláńlá láti lè máa ṣe gẹ́gẹ́ bí ó ṣe yẹ ní ìpínlẹ̀ yìí alákòóso yìí àti àwọn ikọ̀ rẹ̀ láìyọ gómìnà dàpọ̀ abiodun sọ́tọ̀ ni wọ́n lọ síde iléeṣẹ́ ìgbàlódé kan tí ó wà ní ṣàgámù ìyẹn lójúnà márosẹ̀ abẹ́òkúta sí ṣàgámù àwọn àlejò yìí ni wọ́n wá kọ̀wọ́rìn tí wọ́n sì ṣe àyẹ̀wò fún àwọn iṣẹ́ ribiribi tí ó wà ní ibùdó náà yẹmi dalemo ló jábọ̀ ìròyìn